من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعوداً فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا طمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا طمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا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 bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará líra tí ń sọ̀hábà rẹ̀ jẹ́wà náà wà náà tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ téyìn ò lè fún gbára rẹ̀ lẹ̀ tí ò lè fọmọ gbára rẹ̀ lẹ̀ tí ò lè fi ipò kan gbára rẹ̀ lẹ̀ àfẹntí Allah subhanahu wa ta'ala bá fi sí kòǹgẹ́ tọ́wọ́ abalọ́sọ̀ ta'ala pẹ̀lú ọkàn tí ọ̀sẹ̀ bọ́ ń bẹ̀ àbí ọkàn tọ́mọ́kùnbi wa mọ̀nàfíkì àfijọ́kùn sọ́wọ́n ọba bẹ̀lọ́wọ́n ọba àdánwò tí ọba tó jẹ́ pé ń tá àmà sọ yọ́ọ̀tọ̀ sí gàtá àmà sí ọlọ́mọsà àmà sọ wá ń bẹ̀ o àdánwò tí ọba tó jẹ́ pé tá a máa ṣe náà yóò tún máa yàtọ̀ sí nǹkan tá a máa sọ mọ́sà sọ wá ń bẹ̀ o àpẹẹrẹ tó jù láyé lẹ́nì tẹ́sù fi ń sọ pọ̀lọpọ̀ ọdún lórí ibú òun náà ni á jẹ́ àmú wọ́lájẹkùn oṣù rẹ̀ mẹ́jẹ agbẹ̀bẹ̀dọ̀tà rẹ̀ mẹ́jẹ agbẹ̀bẹ̀dọ̀tà rẹ̀ wọ́lájẹkùn oṣù rẹ̀ mẹ́jẹ a máa pe àràmù ní dọ́rùrọ̀ wọ́lájẹkùn oṣù rẹ̀ síjọ́nù ba wọ́n sábà ní gbọ́jú bá a ṣe ń ń tá ń gbọ́ tá ń sọ yìí jẹ́ ọ jẹ́rìí fún wa ni mẹ́jọ jẹ́rìí lé lórí la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ní ìjẹ́ẹ̀dógún a ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sọ̀látùl asir gẹ́gẹ́ bó jẹ́ pé níjọ kànlélógún náà ọ̀rọ̀ asiri náà ni a ń sọ a sọ táìmù tí asiri ń wọlé a sì sọ ìgbà tí asiri tó parí sí a sì sọ ọ̀rọ̀ táwọn afáà sọ lórí ìrìwáyà mẹ́tẹ̀ẹ̀ta tó wá nípa ọwọ́ ọ̀gbẹ̀yìn rẹ̀ pé ńgbà tí òrùn bá ti pa fẹ́sífẹ́sí tí ń lọ rè wọ̀ tàbí kóòrùn ò tó wọ̀ tàbí ìgbà tí òjì ń ta fílẹ̀ bá ṣe dédé rẹ̀ nílọ̀kùn méjì lẹ́yìn òjì tí òrùn fi yí àtàrí bákanáà a ṣàlàyé pé òun náà ni sọ̀látù lè wústọ́ a ṣàlàyé bí wọ́n sàṣàmì ṣe kan pámọ́ ìrùn ìpípọ̀ pé àpẹẹrẹ orí ibú ni kí á sì rọ̀ máa bọ́ mọ́yàn lọ́wọ́ tahawunan bákan náà anabi sallallahu alaihi wasallam ó sì tún pàkíyèsí wa wípé sọlátò làásírì ká mójútó pọ̀ dáadáa nítorí wípé ẹni tí bá ń bọ́ ọmọ lọ in ti fi ń torí ẹ̀bọ́ ọmọ lọ nǹkan náà kò ní lálùbáríkà asọ̀rọ̀tọ̀ pọ̀ lórí eléyìí ṣùgbọ́n ní ènìyàn insha Allah rahman a torí pé àdéhùn ta sí ni wípé sunday tó bá ti parí oṣù láàmú sọ̀rọ̀ nípa àwọn ìbéèrè tá bá béèrè bí idhnillahi al ní ìjẹjọ a sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn ìbéèrè kan tàà sí sàdé lórí ìbéèrè ti jíà kíbílà báwo la ṣe lè fi afẹ́fẹ́ ma kíbílà bóò la ṣe lè fi ìràwọ̀ ma kíbílà bóò la se lè fi oòrùn ma kíbílà bóò la ṣe lè fi jíà ibi tá a bá wà ń lù wa ṣé nọ́ọ̀tì òun la wà ní o sí ọ̀nà mẹ́kà ṣé sáùtù la wà ní o níbo ni kàbọ̀ máa jẹ́ láàrin àyíkọ̀ọ̀kan a sọ̀rọ̀ díẹ̀ nípa ilé ńgbọ̀fẹ́ máa dàrú wọ́n ní kí a sọ di ọ̀rọ̀ oní whiteboard inshallah ta'ala sàlàyé ilé yàn bóyá tó bá di eh, tó bá dẹ̀yìn Ramadan ṣe mọ̀ pé Sunday tí ó gbẹ̀yìn oṣù láti wà nínú Ramadan inshallah ta'ala a sì padà alákọ̀ eh, tafsiri ní Sunday tó bá kángun sí Ramadan gẹ́gẹ́ a sì sábà máa ń ṣe inshallah ta'ala naam lẹ́ni afẹ́sọ̀rọ̀ nípa àsìkò sọlátùlù magrib sọlátùlù magrib nígbàwó lọ wọlé nígbàwó lọ jáde kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfà rahimahumullah nípa pé ìgbàwó ni magribi wọlé ittafaqu alul-ilm ala anna al magrib gurubu shams tí oòrùn bá ti wọ̀ magribi ti wọlé kí sì ni ẹ̀rí lórí eléyìí o náà ni hadithu imama jibril fanabi sallallahu alaihi wasallam nígbàtí jibril wákínú fanabi sallallahu alaihi wasallam ó ní thumma salla al hina gharabati shams fil yawm al-awwal wa aftara as-sa'im táìmù tí oòrùn táà lè sọ pé ntọ́ gbáwẹ̀ ti lẹ́tọ̀ àti sínú òun lọ wá kí magribi fún níjọ́ àkọ́kọ́ níjọ́ ẹlẹ́ẹ̀kejì fún máa sọ́lá lahu magrib filiwakti lẹ́dí sọ́láha lahu filiyawmil awwal awo fi nafsil wakt nígbà tí ó tún wá kí magrib ẹlẹ́ẹ̀kejì táìmù àkọ́kọ́ náà ló tún wá ti kí eléyìí jẹ́ ọjọ́ wípé kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfáà wípé tí oòrùn bá ti wọ̀ ó ní magribi wọlé ṣùgbọ́n ìyapa ẹnu wà ń bẹ lọ́dọ̀ wọn nípa pé ìgbà wo ni magribi bóde ǹjẹ́ magribi ní àsìkò àbí ọ̀làsìkò ní madhabu malikiya rahimahullah alalmashihur àwọn lọ síbi wa pé magribi tóòrùn bá ti wọ̀ ó lọ wọlé kọ̀ wá lásìkò kankan tó gùn ju an yuqaddara laha ma yusalli bihi al-musalli thalatha raka'atin in tó bá lè gba ẹni tí ó fẹ́ kí magribi láàyè tí ó fi kí ọ̀pá mẹ́ta tí ṣe magribi òun náà ni àsìkò magribi wọ́n ní kílẹ̀ rí wọ́n lẹ́rí àwọn wípé nígbà jìbìrì wá kírun fásitì àsálàm jọ àkọ́kọ́ táìmù tó wá kí fún náà ló kí fún nígbà ẹlẹ́ẹ̀kejì táìmù tó kí náà ló kí àṣẹ táìmù magribi kò ju ń tẹ̀yàn fi lè kí rákà mẹ́ta lọ́nu. ọ̀rọ̀ ńgbọ̀ wá kí alákọ̀ọ́kọ́ fún ìjọ táìmù tó kí fún náà ni ńgbọ̀ tó wá kí ẹlẹ́ẹ̀kejì táìmù tó kí fún ní tí sì ń sọ ń parí àdíìsì Ona náà ni ti dúró fi gùn gbogbo ọmọ wa kí á sírì fún ọ ní àná gbogbo ọmọ wa kí lẹ́nì ní ti mẹ́láàrin méjèèjì náà ni á sírì fi gùn gbogbo àti mo wá kí ìṣá ìfún ọ gbogbo ọmọ wa kí lẹ́nì náà padà ní ti méjèèjì ṣubú ní ti mẹ́láàrin méjèèjì tó bá jẹ́ wípé ó ní ti mẹ́láàrin méjèèjì lásìkò tó ń kí magribi ní ìgbà kankan náà lẹ́ẹ̀ méjèèjì a pé magribi ò ní àsìkò kankan ju ntẹ́yìn àfi lè kí rákà mélòó rákà mẹ́ẹ́ mẹ́ta lọ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀dà ṣùgbọ́n kọ̀ wọlé ọ̀rọ̀ kejì ni pé magribi ní àsìkò bó ti ẹ̀jẹ̀ yí pé àsìkò rẹ̀ tá a bá ní kọ̀pọ̀ sí àsìkò tí ń bẹ láàrin àwọn àrùn yòókù ni ṣùgbọ́n ní ti àsìkò gangan tá ń lò yìí ó sì pọ̀ náà kílẹ̀ rí wa rìwáyà tó wá lórí ìgbà tánùsà islam tó fi kí magribi ó pórí sí bí mẹ́ta ìkan sọ fún wa wípé ìdá gọ́rọ̀bà ṣáfàkù àwòrán pápá tamóko ìgbà tó bá ti wọlé riwaya mi wá pé kọ́bùlà àyẹ̀gìb tó bá kù díẹ̀ tí ó wọlé riwaya mi wá pé bádà sùkúùtì ashams nígbà ọba di pé oòrùn oòrùn ṣubú tán sínú òkun kí sì là ń pè ní ṣáfákù ó náà ní humrọ ìpupa fẹsifẹsi tí ó wà ní sánmà nígbà tí oòrùn bá ń lọ rèé wọ̀ ìpọ̀ fẹ́sífẹ́sì sánmọ̀ ó ní nǹkan méjì lásìkò yóò ní húmúrọ̀ kọlọ̀ pọ̀ fẹ́sífẹ́sí yóò sì ní funfun funfun yìí òun kọ́ ni tàwòrò ń pápá nígbà tí pupa ìbá tó wọlé tán pátápátá látà tóòrùn bá ti wọ̀ tán pupa tó bá kù ń sánmọ̀ yìí ìgbà ọba kó sínú wáìtì tí ó kù sánmà lásìkò yẹn ìgbà ni àsìkò magribi tó lọ o náà sì dà ní àwòrán pápá tàbí tamóko lẹ́yìn ìgbà tó rùn ti wọ̀ gbogbo ń tọ́ba lè máa mú àwòrán tí bá ẹ̀ kọ́lọ̀ tí bá ń bẹ́ ń sánmà tó ń bláàkì tọ́jẹ́ humrọ̀ tọ́jẹ́ wíwọlé rẹ̀ tán ó ní hadithi wa lórí eléyìí inda imam muslim rahmatullahi ta'ala min hadithi abdullah bin amr bin al-as àti hadithu abi hurairah radiyallahu ta'ala anhum so wípé ànàbí sallallahu alaihi wasallam ó ní tẹ́ bá ti kí magribi tán àsìkò sí àsìkò magribi náà nù títí tí sáfàkú ó fi wọlé o náà ní pọ̀fẹ́sífẹ́sí tí ó kù ń sánmà tí jọ́bù ṣe kí ni o tí ó fi wọlé ṣùgbọ́n àfa kí ni yẹn ó rọrùn láti wò wọ́n wá ń sọ pípupa fẹ́sifẹ́si ń pé táìmù wo gan tá a bá kí mẹ́gírìbì tán ní tó máa wọlé padà tí ó fi kú fún nìkan ní sámà wọ́n ní ó dùn ma bó tiẹ̀ jẹ́ wípé gúngùn rẹ̀ àti kúkúrú rẹ̀ ọ wà lórí wẹ́dà tá a bá ń lò lọ́wọ́ bóyá sí kò òjò láwà ní o bóyá sí kò ẹ̀rùn láwà ní o ní ti fi ń yàtọ̀ nù ṣùgbọ́n bá táwọn afá kọ́ rẹ̀ pẹ̀lú sáà pẹ̀lú aago tá ń lò ní ìsìn tí èèyàn náà bá sì lọ rí sọ èèyàn ó rí pé yóò rí bẹ́ẹ̀ láàrin méjèèjì tá fẹ́ wí ni ìwà yàtọ̀ wọn onáà nìyàtọ̀ táìmù tá a bá ń lò lọ́wọ́ tàbí tí òrùn bá ti ewọ̀ pẹ̀rẹ́ wíwọlé ṣáfákù méjì ni lẹ́yìn sáà wàrúbùrù sáà lẹ́yìn one hour fifteen minutes húnmùrọ̀ wọlé tán tó ẹ wẹ́dàtà wá wà nù rẹ̀ ìgbà tí ọ̀sán gùn ni mú mọ́ wọlé nígbà tó bá jẹ́ wípé wẹ́dà gùn kí humra ìkọ́pẹ́ díẹ̀ ń sánmà lẹ́yìn wákàtí kan àti 33 minutes bada sáà wà ní wàtàláfì dakọ́ ìk ìdán láàrin méjèèjì oníwíwọlé <clears throat> ṣafaku tá a bá fi ojú wò pé à ń rí àná àti 15 minutes látìgbà tí oòrùn bá ti wọ̀ sígbàtí ó mì pé ṣáfákù ò lè wọlé lẹ́ni wẹ́dà tààrí àwà ṣáájú one hour fifteen minutes ọwọ́ àti ẹ̀gùn tán yóò wọ̀ lẹ́yìn one hour thirty three minutes ìdán sẹ́mẹ́gírìbì wà lásìkò àbí ọ̀làsìkò ọ̀làsìkò àwọn àpàrà pé kí wá ní súnnà bánàbí sí máa ń ṣe pẹ̀lú magrib salawatullahi wa salamu alayhi nítorí pọ̀rọ̀ magribi àìmọye mọ́sáṣí ti máa ń dájá alẹ́ wípé wọ́n ń pe magribi ìtàn báyìí ìṣẹ́jú kan gan ọ̀gbọ́dọ̀ tó tí ìkọ́ mọ́ fi ṣe kí o tí ìkọ́ mọ́ fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni súnnà jù tó dáa jù fún mọ̀ adínú tó bá pèrún magribi ó ní pé tí bá ti ń pèrún mọ́gíríbì ìtàn báyìí kó sì rọra jókòó díẹ̀ ṣáájú ìkọ́ ọmọ kí n túnmọ̀ jókòó rẹ̀ àbọ̀m̀bẹ̀ anábì sallallahu alayhi wa sallam bóò ní ṣe máa ń ṣe pẹ̀lú mọ́gíríbì anábì sallallahu alayhi wa sallam súnà rẹ̀ ó ní tàjílù sọláàtì ní mọ́gíríbì ń tètè kí ìrun magrib bá a ṣe láàrin tó lé ní wákàtí kan àti 15 minutes tàbí 30 minutes anabi sallallahu alaihi wasallam ima ń tètè kí magribi gẹ́gẹ́ bí ìṣesí rẹ̀ sí àwọn àrùn yòókù náà àyàfi ìṣáì nígbàtàwọn yọ̀ọ̀bà tètè dé àyàfi àìlà nígbàtí gbígbóná òrùn bá pọ̀ ìdán súnà rẹ̀ ní pé imẹ́tẹ̀tẹ̀ ń kírun salawatullahi wa salamu alayhi a sì rí ẹ̀rí eléyìí nínú hadith abdullahi ibn mugaffal al-muzani radiyallahu ta'ala anhu wa ardọ́ pẹ́sà sallam wa kana yusalliha ay al-maghrib idha wajabat wujubu shams onáni sukutu rẹ̀ ay idha gharabat shams bóòrùn bá ti lànàbí sallallahu alaihi wasallam máa ń kí magribi kọ́dà àwọn sọ̀hábà ní ọ̀sán àsálàm ìmọ̀ ń kí magribi fáwọn wa kunna na'rifu mawaqi'a annabul tá a bá ta ọfà tọ́fà bá balẹ̀ ń bì kan tí wọ́n bá fàyọ padà tá a bá padà ń tírèsì ibẹ̀ lọ a máa mọ̀ ọ́ gangan tí ọfà ti balẹ̀ táìmù tó mi pé dọ́wú ó sì kù ní kíni o a wà tó dúró díẹ̀ tóòrùn bá wọ̀ ìmọ̀lẹ̀ sì tùkú nsánmà sí ọ̀sán ló ní ìmọ̀lẹ̀ ni àbí àbí òru ló ní gẹ́gẹ́ pé tí alfajari náà bá yọ dúdú ó sì kù nsánmà títí títí kó tó di wípé òrùn ó padà sí kíni o yọ yọ tí fájìrù bá yọ ní ìsìn ten after five sílẹ̀ ti mọ́ òru ó kù kù kù kù kù di bíi five after six tàbí six ọ ìta bá ń sọ pé five after six tàbí six ọ wà lórí eré àbí tó ń kálukú wa ń gbé o ẹ ti máa ń gbé bí ọ̀nà ẹgbẹ́dá a lè fi wú ẹni tí ń gbé bí bẹ̀rẹ̀ o tí ó sí igi tàbí kàkà tó lè dákún òjì

òun náà ni rọ̀kìátání kọ́bla sọ̀láti lè magrib badal adán tí wọ́n bá pè magribi tán káyàn náà fi lára ká méjì ṣáájú ká tó kí magribi hadith wa lórí rẹ̀ wàhúwà hadith abdullahi ibn mughaffal tamsan sọ wípé sallu qabla al-maghrib rak'atayn sallu qabla al-maghrib rak'atayn sallu qabla al-maghrib rak'atayn lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ẹ̀kẹta ó wà ní liman sha'a fẹ́ni tó bá hùn riwaya kẹmẹrẹ rẹ̀ mọ́mù muslim àrùnbí wípé ẹ̀mẹ́rin kó tó wá sọ wípé liman sha'a hadith mi nínú hadithi ìmí tí a wà pé bayna kulli adhanaini solatun láàrin adhanaini adhanu méjèèjì adhanu àkọ́kọ́ o lè ń tàpé fúnrun ẹlẹ́ẹ̀kejì ni ìkọ́ọ́mà láàrin méjèèjì ìrun ń bẹ láàrin wọn rọ̀kẹ̀ àtàn fẹ́ni tó o fẹ́ni tó bá ìdán tó bá yẹ pé sàn wá gba àwọn tá a kì magiribi láàyè káyan náfìlára ká méjì ṣé tí mu'adhdhin bá ti wá pèrò tán ojú ẹsẹ̀ náà ni ó gbé kọ́ mọ́ láàfin wípé yajlis yasiran yóò jókòó díẹ̀ bó sì ẹ̀jẹ̀ wípé walam yakun baynahuma shay gẹ́bírọ́ wí ṣe wí ṣùgbọ́n láàrin ìpèrún yìí àti ikọ̀ ọmọ magiribi náà sàlám bó ti ẹ̀jẹ̀ pásíkò ti ń bẹ láàrin méjèèjì náà kèé ṣe àsìkò tó pọ̀ gbólóhùn kékeré sí àsìkò tó pọ̀ òní wípé náfíláì kọfífàtẹ́yìnì ni náfílà àràkà méjì èèyàn ọ̀yàn méjèèjì ń fúfú yẹ kìí pé òní pẹ́rùkú rẹ̀ kìí pé òní pẹ́ sùjú rẹ̀ o kìí pé ọ̀wà pẹ́lọ rẹ́rẹ́rẹ́ pé àwọn ah, kò ah, sọ fún wa pé káàyàn náfílà àràkà méjì mọ̀ádínú òkú tó bẹ́ẹ̀ kó gbé ikọ̀ mọ́ àgbà tí a bá tó parí náfílà àràkà méjì náfílà àràkà méjì àwọn àrísà ń sọ́bà lẹ́nu àwọn sọ̀hábà wàárẹ̀ kẹ́nu yàtàsàbàkún wàtàbàdìrún ìlàsàwárí sáríyà òpó kan báyìí àwọn òpó mọ́sálásí tí wọ́n bá ti pèrú tó báyìí àwọn sọ̀hábà pàpàpàpàpàpà wọn kálukú ti lọ máa mọ́kò nítorí pé ìrún yẹn kìí ṣe pé wọ́n fẹ́ kí ń jàmá yusọ̀lúùnà ha fùrọ́dá wọn kálukú ó kàrọ̀ wọ́n sí tírù ní masalasi wọ́n mọ̀ yẹn rafi àràká méjì kó tó di wípé mọ̀adínà sàsílámù wọ́n padà gbé ìkọ́ọ́mà tí wọ́n kírun àwọn afá wa ní ìmọ̀ sáré lọ́rẹ̀ ìmọ̀ yẹn láka níbi àràká méjì ńgbàrọ̀ fẹ́ الركعتان بسنة القولية والإقرارية sunna wá pẹ̀lú pánàbí sọlẹ́nu sunna tó wá pẹ̀lú pánàbí sàṣà ṣe kíni o ó tún fi àwọn sàábé sórí ibẹ̀ láyé náà hàn kò sí kíni o kọ̀kọ̀ fún wa apá kan àfa wa ni irun rákà méjì tamsan sọ wípé ẹnì bá fẹ́ tó àlàkọ́ ọ̀rọ̀ yẹn pé ẹnì bá fẹ́ àṣí òǹgán sọ fún wa wípé àsìkò magribi ju intafile kíráka mẹ́ta péré nìkan lọ lórí ọ̀rọ̀ tí àwọn malikiya tí a kọ́kọ́ wílẹ̀ kan àsìkò tá kí magribi àmì tún pọ̀ aláyè kí ló kọrẹ o raka raka méjì tí è sí ìse pé raka méjì gbogbo wọ́n bẹ̀rẹ̀ ń gbà kankan náà ìdán atúnrẹ́kọ̀ọ́kọ́ ń bẹ̀ wípé tí wọ́n bá ní ká kírun kan ìtètè kírun yìí kò sọ wípé gbàǹtọ́ wọlé ẹjọ́ bàtí kí n bẹ̀ kọ̀ bá ìbẹ̀rẹ̀ ẹ̀rùn là gbogbo tí ó mú ìrun di dandan fún ni asálùwàlá ni ẹni jẹ́nàbà lọ́wọ́ jẹ́nàbà ni ẹni tọ́sẹ̀ gbà sílámù tí tí ẹ̀hẹ́ tí ń wẹ̀ lọ́wọ́ ẹni tí ọ̀sẹ̀ bàlágà ẹni tí gbogbo arú àwọn nǹkan báyìí obìnrin tí yóò nírun tẹ́lẹ̀ tó padà nírun gbogbo àwọn nǹkan téèyàn àwọn máa ń ṣe tẹkìdìmáàtì àwọn àti síwájú yìí ìtumọ̀ rẹ̀ làwọn afáàfin wa sọ wípé ó dàá pọ̀ mọ́sára ní Saudiya nípa wípé mùrọ́kọ́bà wà fẹ̀sìn mùrọ́kọ́bà òun náà ni monitoring ó wà fẹ̀sìn ìdán wọ́n ṣe àwọn àwòkọ́tù sọ̀làwàtì gẹ́gẹ́ bá àwọn ọmọ ìyá kan náà ṣiṣẹ́ kí ní ẹ̀jáde ní Kánò kọ́lọ̀ sọ̀rọ̀ kọ́ba ní ìsanwó lẹ́sàn olóore bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kìíní yẹn ń gbà mí ó nídìí fásilù àwọn míì máa ń ṣe mùjìmálàtàn tí wọ́n ṣe ti stéètì kan ẹlòmíì ò wá gbé wá stéètì mi àwọn míì ṣe tẹ̀fsílan tí wọ́n kọ ìlú kọ̀ọ̀kan sí ìlú olùkọ̀ọ̀kan ló wúlò nítorí pé ìgbà míì ń bẹ tó jẹ́ pé n tí ó wà láàrin wẹ́dà wa sí àwọn ará north àgàgà Sokoto a máa tó thirty minutes tẹ̀pẹ́ thirty minutes ni wọ́n ti yọwọ́ kò ń bí sàárì làwọn tó ń jẹ sàárì lọ lẹ́yìn thirty minutes gbá míì tí wọ́n bá ti sínú làwọn àṣìtò ń gbàwẹ̀ lọ so ó mi pé ìwọlé àsìkò oorun àtàwọ̀kìtù àlìyẹ̀wùmí àsìkò wẹ́dà àti tiẹ̀ ntọ́jẹ́ tọ́lọ́jọ́ dé tá a fi ń kọ́ dàrọ́ ìgbà tá a bẹ̀rẹ̀ ẹ̀rún kẹrì ìgbà tá a gbàwẹ̀ rì ìgbà tá a tunu rì ìgbà tá ní alẹ́ ọ̀dà àpọ̀ ká mà fún lùkọ́ kan lápẹ̀rẹ̀ ní Saudiya Morocco wa wà wọ́n gbé gbogbo ti lùkọ́ kan wọ́n máa ń gbé jáde báwọn wọ́n sọ̀dí rẹ̀ pẹ̀lú bí wẹ́dà sí rí bí wẹ́dà sí rí bí wẹ́dà sí rí bí wẹ́dà sí rí bí wẹ́dà sí rí bí wẹ́dà sí rí àsìkò zuru ọ̀wọ́lé ń gbà báyìí lásìkò sọ́yífù ńlá wáyé wọ́n wò ní ní lọ́rùn ìrìn òru ní àrọ́ọ̀rọ̀ ní dánrọ́jà kílùkọ̀ rẹ̀ kó bá sásùn tí mo wá gbé kíní ìjáde tán àdánù táìmù tí a máa pe irun tí a máa pe irun tán gọ́ọ̀lìbà ní sùdíyà ṣubú wọ́n wà fún ní 25 minutes láftà àdánù ó ń kàgbé ìkọ́ ọmọ ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn kíní o 25 minutes twenty five minutes náà ṣé kò tí ì gbà ńlá sálùwàlà àwọn àrùn tó bá níná fìlà ṣáájú kíkí wọn ǹjẹ́ ìgbàláyè ò ti sí fún yíyan náà fìlọ̀ báyìí kọ́dà bí yàn sọ pé aṣọ tó ń fẹ́ fi kírun aṣọ kan tó ń nínà kọ̀ wọ̀run bọ́sẹ̀ ẹ̀fọ́ gan-an tí ó dọ̀gbọ́n fi áyọ̀nù gbẹ fún ṣubú yìí kí sì lọ́fà ni pé àsìkò tiẹ̀ tó gùn dáadáa lápẹẹrẹ tá a bá ní ṣubú yìí wọlé lọ́dọ̀ wa ní ìsìn ní ten after five ten after five ìgbà wo ni oòrùn ń jáde six barakallahu fik six twenty six six bíi six thirty ẹ wá wo láti five ten tá a bá fún five ten ní twenty five minutes five kinu yóò jẹ twenty five to six twenty five to six Ah, twenty to sixty náà ní ìsìn tí yẹn sì mà pé fájúrù ti yọ láti ten after gbogbo tí yẹn bá fẹ́ ṣe gan tẹkìdìmọ́tì fún kọ́nà bí yẹn fẹ́ wọṣọ bí iṣẹ́ wá sí mọ́sálásí tí ó ti múra pé ah, jẹ́ máa gbàbẹ̀ lọ àsìkò ti gbà eh, eh, zuhur lẹ́yìn adhan wọ́n fi bí twenty minutes lẹ̀ ń ti ṣọ́ọ̀pù ní ń ṣe so lè lórí fún pa pé ìsìtìdàdá ti tàn sọ̀hábà náà máa mú fún ìrun kọ̀ọ̀kan lásìkò tí wọ́n bá pè tán ṣáájú kó tó pàmò sàṣán òsèkí ni yóò kì fún wọn asiri náà twenty minutes magribi ten minutes ìṣáì náà twenty hakada eléyìí wá ń jẹ́ àmọ́ wípé hadith abẹ́ bin Mas'ud rọ́dí ọ̀tàn àrọ́dọ̀ tó bẹ̀ wọ́n sàṣán rẹ̀ pé àsìkò owó gan kí ni àwọn sẹ́tọ́lọ̀ ń bá láìkì jù táwọn bí ni kí wọ́n máa kírun lásìkò rẹ̀ gbàm tó bá ti kí ni o tó bá ti wọlé ká má sì gbọ́ o ìgbà ọba ti wọlé náà gbogbo nǹkan téèyàn máa ṣe ní preparation fún ìrun ara ìbẹ̀rẹ̀ àsìkò náà ni kìí ṣe wípé èèyàn ti kọjá ṣùgbọ́n táwa ń wí ní ìsìn arísúnà sàásálàm pé ìmọ̀ tàjílù tàjílù magrib náà bí máa ń ṣe ìmọ̀ tẹ̀ kí magribi kẹ́nì kọ́ wa máa kí magribi ní ìsìn kápẹ́ magribi wa wọlé ní ìsìn báyà bíi six after seven tá a bá ní six after seven wákàtí kan lẹ́yìn ìgbà six after eight tá a bá fún fifteen minutes ńkọ́ naam yóò di kíni yóò di eight eight twenty one kéèyàn wá máa pé òun ọmọ kí magribi òun ní ìsìn ní five after eight kí o kí magribi ìsìn ní five after eight àsìkò magribi ló kí àbásíkò ẹ̀kọ́ lókùn pàtí húnmúrọ̀ bàtí ìwọlé sásìkò ẹ̀nà àbásìkò ẹ̀kọ́ naam ṣùgbọ́n súnnà nàbí sallallahu alaihi wasallam kí ló wá fẹ́ máa múyàn náà máa kí magribi ní 558 àyàfi àwọn nǹkan tó bá jẹ́ pò di gíràn à ń sàtúnṣe lọ́wọ́ tá a sì mọ̀ pé nǹkan lè bàjẹ́ lórí àtúnṣe tá ń ṣe lọ́wọ́ yìí naam obìnrin kan rọbí àwọn tí wọ́n ṣètò àti gbárùkù mọ́ tí wọ́n wà pẹ̀lú rẹ̀ àwọn nǹkan tó bá nítumọ̀ tó bá nítumọ̀ báyìí ṣùgbọ́n tó bá yẹ jẹ́ pé nǹkan àtẹ́ẹ̀wọ̀ tí ò nítumọ̀ kan ó lè yàn bá fi ń ṣe bẹ́ẹ̀ alọ́sọ̀sọ̀ pé wailun fa wailun àwọn ọmọ ṣètò rọ̀jìn fa wailun lil musallin alladhina hum an kò sọ pé fi salatihim àwọn tó jẹ́ pé an salatihim sahun wọ́n kàn pa ìrun tì wọ́n á kí i lásìkò bàtọ́ ẹ̀kún títí kí àwọn eléyìí wọ́n máa kí ń gbà tásìkò òun bá tó lọ nítorí pé tòótọ́ tòótọ́ àwọn sísàm jẹ́ in tí sáárì ọ̀bá ti sọ àní sọ in tó bá sọ náà láàsọ kọ́dà ká fẹ́ sọ pé torí ìfẹ́ ẹ̀sìn kí n kó lè wọ àwọn èèyàn lẹ́mì àní fún wọn níbi tẹ́sìn bá ti ṣe kí ni o tó bá ti tú wọn lẹ̀ ṣùgbọ́n a ti ń pariwo fún wa pé alọ́sọ̀tà sọ pé fásitẹ́bì kò lè kọ ìrọ́ọ̀tì ẹ tètè mọ sálápá ń tètè kí ẹ sọ pé káwọn sọ pé àsìkò òun kan bẹ̀rẹ̀ báyìí ọ parí báyìí kí ẹ pé ní tí ń sọ fún wa ni àti mo tiẹ̀ máa lúwẹ̀ ní à ń fúnlẹ̀ máa tẹ́lẹ̀ la mubadaro walmusaro a ilal khairat kò ní nǹkan kan nú ẹ̀mí ju wípé àpẹẹrẹ pé eléyìí ń bẹ̀rù Allah subhanahu wa ta'ala wípé eléyìí ó ń ṣe ta'dhimu sha'iran min sha'irillahi subhanahu wa ta'ala ó náà ni ìdán magrib àwa náà lè wá mọ̀ fúnra wa pẹ̀lú gbàkígbà tá a bá ti rí wípé oòrùn bá wọ̀ àbàrí humrọ́mà táàrí kí ni o humrọ́mà ní sama a ti sọ̀túnmọ̀ humrọ̀ yẹn lẹ́ẹ̀kan ìwọlé humrọ̀ tán pátápátá ó ní bíbẹ̀rẹ̀ àsìkò ìṣáì ìṣáì sí kí ni o ìṣáì bẹ̀rẹ̀ nù àìsàn wá ní bẹ́yìnà kúlẹ̀ àdánẹ́yìn sọ̀látún àdánù àdánù bó jẹ́ jẹ́ pé àwọn àfá àpadà na báhà wa eh, rahimallah mautahum wa من أمثال شيء العلامة عبد الكريم خضير afa wa dáadáa ni wọn ọlọmọ sábà ní sẹlẹkùn dáadáa fún wọn muhadithu riyadh ara àwọn afa aládìífì lónìí ní mamlaka ní riyadh olàfa wa wọn wá ní bá wa sí nǹkan kan wípé bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tíà fíkìw tí a máa ń kọjọ́ sí mistake máa ń bẹ́ẹ̀ bí títẹ̀ babul adhan mistake máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá máa fi alif madi sí orí alifun babul adhan bẹ́ẹ̀ sì ni ohun adhan jamu etí nìyàn adhan ni ìrun pípé anábì wá ní bayna kulli adhanaini salatun láàrin adhanu méjèèjì ìrun ni ìyẹ́ wọ́n fàtàwọn afáàfi sọ bil istihbab wípé ọ̀dà àpọ̀ intanẹ̀bì ni a máa ṣe pẹ̀lú òun náà ní ká máa ṣe ń bi ìkọ́ọ̀mà náà torí ànábì náà tó pe ìkọ́ọ̀mà náà ní àdán àṣì tí wọ́n bá ń ṣe kọ́ọ̀mà á tún máa dá mu'adhin lóhùn Allahu akbar Allahu akbar àbá náà sọ bẹ́ẹ̀ Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu títí tí ó fi dé kíni o ìparí kí sì lọ parí rẹ̀ kọ́dí kọ́mọ́dé sọ̀rọ̀ kọ́mọ́dé sọ̀rọ̀ àti Allahu akbar Allahu akbar la ilaha illallah níparí yẹn tẹ̀m̀bí wà ń bẹ́ẹ̀ àwọn àfáà rahimahumullah wọ́n tún náà bá a wípé ní parí la ilaha illallah lọ parí rẹ̀ ṣùgbọ́n táwa bá ń dà lóhùn àwa náà sọ pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam áfìsì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa wò pé bídíà ni kìí ṣe bídíà o nítorí wípé ń gbàtàsàn sọ pé ẹ máa dẹ́ láìláì lọ́la mùsùlùmí sàlám láìláì lọ́wọ́ jẹ́ ṣe àárùfù méjèèjì papọ̀ ìyẹn lọ́fà tó fi jẹ́ wípé téèyàn bá wà ní sáwókù tí ń pọ̀ káàkú náà tí ẹni ẹ máa ṣe tẹ̀lé kínú ẹ̀ kéde pé ẹ máa pé láìláìlá muhammadu rasulullah sallam yóò máa wí dé sálẹ̀ báwọn láìláìlá rasulullah ṣùgbọ́n tí máa sọ pé máa wí láìláìlá o àwọn fáà sọ pé tí wọ́n bá sọ fún anú ẹ̀sìn pé máa sọ pé láìláìlá o làṣẹ pé báyà èèyàn wọ́n ń sọ bá ń torí pé òun lọ́jẹ́ ṣe àárù fún méjèèjì ni òun lọ́jẹ́ logo fún méjèèjì ooo kí ni ò clear ahan ìdán kápẹ́ nìkan ó ń pèrún kí abẹ́ ń ṣe ìkọ́ọ́mà ọwá ni hayyala salat hayyala alfala kọ́díkọ́ mati salat kọ́díkọ́ mati salat allahu akbar allahu akbar la ilaha illallah tá a bá fẹ́ dá lóhùn àwọn ní la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah bẹ̀ yẹn ṣìáàrù ṣìáàrù lọ jẹ́ fún kíni o hàtẹ́yìnì aṣahàdàtẹ́yìn ó sì ń bẹ́nu ọ̀rọ̀ táwọn afọ àpadà sọ ń pa ń tó kó bá Fíráùn náà débi pé alọ́sọ̀tàlọ́ òfin padà gba túbà rẹ̀ torí pé kò ṣe ìkìrọ́rù nùbúwà fanabi Musa tẹ́ lójú kú fálàmà adúrọ̀kà wùlẹ̀gọ́rọ̀kì ngbòdì pọ́lọ́n fẹ́ tẹ̀rí qala amantu annahu la ilaha illa alladhi amanat bi banu israel wa ana minal muslimin lásìkò yìí mo ti gbà pé ọlọ́run ọba tí wọn bá ní sọ yìí sọ pé wà náà làwọn gbà ṣé bá ní sọ yìí nìyàrá sí ọ. kò tún ṣe ìfìbátù nùbú wà fún ànàbí kíni o àràbí mùsà pé ìbínú iná sùn kíkídùì ìkórìíra ìmá ìmá ìmá ìmá faralọ́nà òdì ìmá pé àní ìsáni ìbọ̀ sínà ó débi ọ̀rọ̀ rẹ̀ hàtà tó fi tún wá dójú ikú tí fi ń sọ wípé alọ́sọ̀tálá nìkan mọ gbàgbọ́ o tí àwọn bàní sọ yìí gbàgbọ́ o kò sọ wípé àlá tí ànàbí Mùsá sí kíni o gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ o in tó bá fẹ́ fi dá ẹ̀dàn wò tó bá fẹ́ fi dá ẹ̀dá kan wò ah falarọ́dà lè hukumi láàmù àkíbà lè hukumi kò sí ó ń tọ̀n tó lè rí nǹkan dànù kò sí ẹ náà tó lè rí dànù nígbà táwọn afá ń sọ̀rọ̀ nípa masalai amánà bó ṣe gatóhun èèyàn máa ń gba amánà lọ́nà méjì èèyàn lè gbà bí cost costdu costdu lè ṣèfàd àmánà ní kíní ìbá ń fi pamọ́ èèyàn gbà pẹ̀lú àníyàn pé ń bá fi pamọ́ òun là ń pè ní wàdíà òun afúnṣọ́ ni èèyàn máa gba àmánà bí costdu là ákìdì láníyàn ákìdù pé àdéhùn jọ wà láàrin mi àti ẹ pé ọgbà mi iṣẹ́ o iṣẹ́ tí màá ṣe rè ní tí sì máa gbà rè

tàbí òun gan fẹ́ gbàmà náà wọ́n wá pé mọ́sálà wà kí ni mọ́sálà náà lápẹ̀rẹ̀ láwọ̀ alkọ́tì ríhù thawban bijidari rọ́júlim wàdà thawb lijarin lijarin la lápẹ̀rẹ̀ tí a fẹ́ bá ń fẹ́ nìsín tọ́ bá gbé aṣọ níbọ̀ wa kan wá sílé wa. Si aṣọ tó fẹ́ gbé wáṣọ́dọ̀ wáyé ó ti di àmánà ǹjẹ́ àdéhùn bẹ́lá ni àwọn àtàlá sọ pé mọ̀ ń bọ́ àfàṣọ́dọ̀ yín o kọ̀sádéhùn bákan náà ǹjẹ́ èrò àníyàn pé mo fẹ́ bọ̀ fàṣọpamọ́ náà sọ àfáwà náà ìwà ajáfẹ́fẹ́ ọgbẹ́ aṣọ wáṣọ́dọ̀ èèyàn tá ń gbèrò eléyìn ròyìn ọ̀dàdàwó àbí ọ̀dàdàwó èyí ṣùgbọ́n ọmọ bá sọ èèyàn gbọ́dọ̀ fi gímú kó tún á fi rè dànù láà nítorí wípé n tó gbé wá bẹ̀hùn kìí ṣe pẹ̀lú kíni o pẹ̀lú èròǹgbà aṣọ pé wá bẹ̀hùn wọ́n ń darí ẹ̀ láti bò láti sánmà tó bá wá lè jẹ́ pé èèyàn lè gbà máa nà gan tí ó wà àjádànwò tí ò ní jẹ́ pẹ̀lú akidu tí ò ní jẹ́ pẹ̀lú kọ́sídù àjẹ́ pé mùsùlùmí in tá ń pè ní islam náà ni alist islam èmi rèé o kí ìrànṣájú wọ́tán kó jùsẹ̀lẹ̀ kọ́ wá máa bẹ̀ kóhùn ní husnul khatima ìparí dáadáa tó sì máa sọ bí kíni o suwil khatima ìdán tá a bá wá wo ìrun magribi a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn kan gbọ́yé sípa wípé sọgbà lẹ́nà ń pè magribi bí wọ́n bá ti ń pè tán báyìí o ni wọ́n máa ṣe kíni o wọ́n máa se ìkọ́ ọmọ kọ́dà tí wọ́n bá dàgbà gbọ́dọ̀ mọ́sálásí mẹ́wàá mẹ́sàn-án wọn ìbá wà ní àlùwàlà wọ́n máa ṣàlùwàlà lọ. sunna nàbí sì yapa irú nǹkan báwọn ìṣesí ànàbí sàm kan bákan náà ẹlòmíì ó tún gbọ́ náfìlà ìyé sí dandan torí wọ́n sàràrà tán náà bẹ́ẹ̀ ni ń wo pé mọ̀ádìnù ti fẹ́ dìde toró ti ń wa mọ̀ádìnù ti fẹ́ dìde tàbá ní wa ago olùmọ́ kílíàsì à ń bí ṣùgbọ́n ní sọ̀rọ̀ díà tó túnmọ̀ pé ten minutes láftà tó ti pè nú tán ni ni òun ó gbé ìkọ̀ ọmọ tó òun sì wúrọ̀ kọ́ tó rí pẹ́ fà lágo ó tún wá ń padà ń lọ sí kíni o mo tún lọ yẹn náfìlà la amsan wa kọ́ yàrá ìpè liman sha'a ìdán náfìlà araka méjì kìí ṣe dandan o kọ́dà àwọn àfáà sọ lórí rẹ̀ wípé kò yẹ tún ṣe náfìlà tá a sọ wípé tá a bá ń karọ̀ wá tìbù náfìlà araka méjì kan bẹ̀ ṣáájú magribi no dandan o agbọ̀dọ̀ mọ́kì absalom sì kọ ìyáda ọ̀rọ̀ rẹ̀ náà bilistihbab liman sha bó tiẹ̀ jẹ́ pé alhassan albasari rahimahullah rahmatan wasi'a alhassan albasari rahimahullah màmá rẹ̀ màmá rẹ̀ màmá tó bí alhassan albasari mu umu salama ẹrú umu salama ni màmá rẹ̀ mawulatu musalama ni ṣùgbọ́n gbà mí bẹ táìmù tó ń wà lọ́mọ kékeré tí ìyá rẹ̀ tí musalama bá ń sẹ́ tí bá ń sọkún musalama máa fún lọ́mú ìtẹ̀rẹ̀ kankan ká fẹ́ sọ ṣùgbọ́n sọ̀rọ̀ kan ó ní qad jama'a bayna li husnayayni man kana yusallihima ẹni ti bá máa kí ìrun rákà méjì ṣáájú kó tó di wípé wọn ó gbé kọ̀ọ̀mà fún magribi ọlọ́mà ti fún ní dáadáa méjì kó papọ̀ o oore má pọ̀ ń bẹ́ o awárínú àwọn tàbíùn tí a ń gba àwọn rìwáyà kan wá wípé àwọn ò rí kankan nù àṣà àbẹ́ńtà wọn tó dánrú ẹ̀wò rí tó kírun yìí tòrà tó lè rí atharu yẹn tí àwọn atharu yìí sì ń fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n nkúbà rọ́dí alátànàrọ́dọ́ nígbà tí àwọn kan lọ rèé bí ọ̀wàdà kúnnà nù sọ lé aláde sọ̀rọ̀ sálàm a máa kí o lọ́pọ̀ sàlám kọ́dà akọlùkọ bàbá yìí nínú mọ́sálásí gbàgbàgbà òun kálukọ́ máa kí tiẹ̀ ó ní kíròtì wèé wá kí ah ó ní ẹ̀ńtọ́fà tèmi tí nírú táìmì mò ń bí sí ipò àwọn àfáà wa ní kò burú àwọn tí wọ́n bá sọ pé àwọn òràn sàbẹ́ tí ń yan náà fìlà yẹn ajẹ́pọ̀n náà kó sínú ọ̀rọ̀ tí rúkú bá pé ṣúgúlù lè ṣe kíni o ó lè fà á torí àdíìtò anásì máa máa fẹsẹ̀ mọ́lẹ̀ báyìí wípé amsalam ìmọ̀ àríyàn báyìí tó ń kálukú ọmọ àyàn tiẹ̀ tí èsì ikọ̀ fún kíni o ẹnì kankan wọn làásìyà máa kó náà gan bí that ó ti sọ lẹ́nu fún wa wípé láàárín ṣáájú kẹ́ tó kí magribi ẹ máa yan náfìlà rákà mélòó rákà méjì bó tún ojú kan túnú atúndùn àwọn àfa àti hàn kọ́ ìyàdá rẹ̀ pé hàn kì í ṣe náfìlà rákà méjì báwọn ìtànà bíi mí ni wípé mí pé ìrun tí náfìlà tá a lè yàn má lẹ́yìn magri lẹ́yìn asiri ó fẹ́ fi sọ fún wa wípé àti tu yín lẹ̀ o ẹ ti bóoru o ẹ wá fi yín sílẹ̀kùn òru pé àwọn òrí kí ọmọ ọmọ ìyànfìlà ṣáájú magribi gangan ló mí ẹni bẹ́yàn lè yàn lé gan bẹ́yàn sì lè tún yàn jù bẹ́ẹ̀ lọ la amsam kọ́ ìyàdá àlàmárì pẹ̀lú kíni o bí rọ́kì àtẹ́yìn kọ́bùlà sọ láti máa dá kọ́bùlà sọ láti lè magribi masala tí yàn bá wá sálùwàlà tán tó bá wọ mọ́sálásí pẹ̀pẹ́ tó bá yẹ pé bọ́rùn ṣe wọ̀ ńlọ́wọ́ mọ́sálásí tí mu'adhdhinu bá fẹ́ pèrún náà tá a bá ní ká máa fi bí 10 minutes ilẹ̀ tí kílókò rẹ̀ bá ká tó pèrún ǹjẹ́ ó gbá àyàn láàyè àti yànjú rákà méjì lọ ṣe é mà wípé ìrún pípé gan tọ́ba lápẹ̀rẹ̀ pápé lásìkò tó pèrún tán o sí ìgbà tá a ṣe ìkọ́mà lè yànjú rákà méjì lọ نعم نعم ìyẹn lè jù ẹ̀ lọ kọ́dá àsìkò ìbá wà nílẹ̀ lápẹ̀rẹ̀ ẹni tó sàlùwàlà láti nǹkan bí bó ti wà mọ́sìnkì láti bí 6:30 tí ń retí ìrùn bó ti ẹ̀jẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ jẹ̀mọ́ ọlọ́run dákun yóò sì kúrò náà rọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tàbí sàmìsàlẹ̀ yìí fún wa tó lè máa súnyàn mọ́ àlìjànnà bẹ́ẹ̀ lò sì sí tí a sẹ́yìn bẹ́ amsam sọ wípé walmuktu filmasajidi ba'da salat lára àwọn nǹkan téèyàn ó fi bọ́ téèyàn ìdọ́dọ̀ ọlọ́run tí wọ́n máa síwèé sẹ́ẹ̀ rẹ̀ báyìí tí wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ ogun ẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ òní kéèyàn ọmọ jókòó ka mọ́sálásí wọ́n wọ́n pé kí ló ń ṣe kó ní mò ń retí àsìkò òrùn rìn bíi wákàtí kan jẹmọ́ sílùú yìí sílùú sọ gbàbẹ́ hmm? ẹmọ́jẹ́ àtàrà wà sọ gbàbẹ́ à ń rí àwọn èèyàn tó pé wọ́n máa ràn máa wá jímà ni pé sí wọ́n ti gbé kọ̀ọ̀mà ọ̀rọ̀ túbọ̀ kan o kí ni ọ̀rọ̀ máa wá ṣiṣẹ́ ẹyọ wọ́n lẹ́nu mi ìtì ẹ̀tún máa ń sọ fún ẹni tí wọ́n bẹ́ẹ̀ sí pé wọ́n bá ti gbé pọ̀ mẹ́ fíláṣì mi bí nẹ́tíwọ́kì bá ọ̀bà tó gbẹ̀yàn kan wá ń gọ́ sẹ́yìn pé àìlá ni ó padà kí jùmọ́à tánà bí sọ wípé téèyàn bá kí jímọ̀ kan kó tó di jímọ̀ mi wọ́n á kọ ẹ̀ṣẹ̀ kankan fún téèyàn bá ti ń jìnà sẹ́ṣẹ̀ ńlá gbogbo ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ wọn á kọ kankan fún wà rọmọdán ilá rọmọdán bákan rọmọdán sí wàláhi wàláhi ntí ò sì lè sọ ọ̀yàn dà lórí ọ̀rọ̀ ojú ọ̀nà àlìjànnà yìí ó mọ̀lẹ̀ gún àtọ̀pàlámbá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká máa retí irun lásìkò kan sásìkò kejì jama'a an sọ sọ́lá nínú hadithi ti abu dawud gbáwà min hadithi abi hurairah ó sọ sàn sọ wípé la yastawtinu muslimun lil masjid ẹnìkan ò ní filé ọlọ́run ọba ṣe jókòó ní mọ́sálásí kánìrì ọmọ fà á bẹ́ẹ̀ kó tó kírun tán kó tó jókòó ṣáájú kó tó kírun kó tètè débẹ̀ àyàfi tí ti ń bóde ń bẹ̀ tabashbasha Allah subhanahu wa ta'ala bi kama ya tabashbashu ahadukum bi ghaibi tí wọ́n bá ní bashbasha lédè lárúbáwá ẹ̀ ń téèyàn ti rí ti pẹ́ kéèyàn wá sáré pàdé ẹ̀ nineteen eighty bí ọdún mẹ́wàá kí wọ́n wá ríra wọn báṣibáṣà nìyẹn bóńtọ̀n bá ṣe ń jáde nílé ọlọ́run báyìí pé á o sì payé tí òrìta yẹ́rò mà ọwọ́ ń lọ rèé ọ̀rọ̀ bá ojú ẹsẹ̀ ọlọ́run bọ́ èèyàn ọmọ gbọ́dọ̀ dánwò tó bá jẹ́ pé bí iṣẹ́ téèyàn wà wọ́n ń wa gó fún èèyàn ni àwọn ẹbí kẹfìrí lọ́gá mi kẹfìrí lọ́gá rẹ̀ bí n tẹ́jọ sọ ni pé ìmọ̀ fún twenty minutes fásitì ìyún gan wọ́n fa fa fa fa fa kó tó di pé ó fi ilẹ̀ fún sóhun pilẹ̀ fi òkì hàn kan mọ́ naam ìdán tá a bá wà lérẹ́ ní tọ́jọ́ wípé alásọ̀rọ̀ akẹ làwọn afẹ́ àfihàn sọ pé àdífì a kọ́ mọ́lẹ̀ kàdífì àbú rọ́ìrọ́ì àwọn tí ó mọ̀ rí ṣe jù tó lè rí ọwa nú ọ̀dọ̀ ọwà bó tiẹ̀ jẹ́ pé àwọn tó lè rí ṣe jù ọ̀nà lọ ń bá àmárọ̀ tó bá fún ní ààyè kẹ́mi wọn ogun tó wá di lókù tí ọmọ bá ọmọ náà lókù ti mú nǹkan wá fún gbogbo omi tí bàbá ti dà wájú da wọn wọn ò tún gbọ́dọ̀ bá ń lè púùlù mà wọn gbọ́dọ̀ máa bá rú wọn ní ọ̀dọ̀ rí wọn so in tó dáa pọ̀jù náà ni kí wọ́n lọ rè máa fọ tí wọ́n ti ṣe sí kíni o tí wọ́n ti ṣe síwájú kí wọ́n máa fọ dànù ọ̀kan nù àwọn àyà wa kọ́lọ́n bá kọ́lọ́n forí jìn wá kó forí jìn náà kó tún wá sí wọ́n lùsì owó kan tó pọ̀ wọ́n jẹ́ ní tí lọ́ máa ń rajà níta owó yìí pọ̀ díẹ̀ ń fẹ́ sọ iye owó ó lé wá mílíọ̀nù kì í ṣe nàìjíríà ní ti máa ń rajà níta ní ti lọ́ máa ń rajà ńbọ̀ wá yá tí owó ìṣiṣẹ́ díẹ̀ kọ́dà ó lé 2 million pápá ó lé 3 million pápá ó lé 4 million pápá àwọn èèyàn wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn àwọn èèyàn wá lọ kí wọn tí wọ́n já àfà àfà rẹ̀ súnà kankan sáàtì wá sí fún mọ̀pẹ́ ọlọ́wọ́ fòfò rẹ̀ mi yóò fi pa ẹ̀ṣẹ̀ kankan àmọ́ ní àfà èmi gán síwájì fúnra mi síwájì fúnra mi bàbá là ń tráfù báwọn inú plane láti máa jí fóònù àwọn èèyàn a sì dúró tó tó báyìí mara tó dówó tí a a máa gbé fóònù tí ò ju bí 20,000 lọ ah, irú fóònù yóò jọ ti nàìjíríà làwọn ọba jí mú bọ́nà bá wá gbabí náà yọ wọn náà mẹ́sẹ̀ àwọn lẹ́sẹ̀ ẹ̀yàn fi tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ni naam ń bèèyàn bá ru erin sórí erinṣẹ́ orú orí ń tó wá ń fẹsẹ̀ ẹ̀dẹ ìfàtàǹpàkò kan dẹsẹ̀ ìlérí balili insanu ala nafsi basiro jama'a bákanáà gbogbo wa àtẹ́ntí ń sọ̀rọ̀ wa àtàtà ń gbọ́ òkùsùnmọ́lẹ̀ yìí kánú wa o mọ́gbẹ̀ẹ́nì kan sípò ó ń kálukú ní kọ́sàmà tó àlìkí àmàrẹ̀ sí ní tó bá sì fi lè tó ṣe lára ọmọ àyà náà ká tó sọ fún náà àdínú nàṣíhà àdínú nàṣíhà tọ́bálẹ̀ nìkan wà lè tètè máa dé mọ́sálásí ǹjẹ́ ó rọrùn fẹ́nìkan nílùú ìbílù ìṣèrí lónìí kọ́ máa dé mọ́sálásí ní àsìkò orun kọ̀ọ̀kan yóò máa kú 40 minutes tàbí thirty minutes sọ̀rọ̀ rùn. naam àwa à níta kọ́lọ̀jọ́ jáde kó lé ìlú iná kùn ní fọkànbalẹ̀ kọjọ́ jáde kó jẹ́ a lè máa dúpẹ́ oore in tó ń kó bá wa nílùú ìní wípé àì dúpẹ́ oore wọ́n sì ti kóòdì wa láti gbà kéke àgáwá yorùbá yìí àwọn sàtì ẹ̀tún yàtọ̀ ń bí yùn wọ́n ti kóòdì wa láti gbà kéke ọ̀rọ̀ ìtumọ̀ sọ yìí ó tún jẹ jáde ń bí ìjẹta mo lẹ́nìkan tí wọ́n jẹ́ bàbá kékeré sí mi àtúnwájọ ń sọ̀rọ̀ ara pín àti kóòdì wọn láti kéke ó náà ni tí wọ́n sọ fún wa wípé iṣẹ́ ni oògùn ìṣẹ́ kí ni wọ́n pè ní oògùn ìṣẹ́ ìṣẹ́ ni òsì o kí ni wọ́n pè lóògùn ẹ̀fọn láti gbà kéke ìṣẹ́ kí ni wọ́n múra sí wọn ò júwe wa sọ́lọ́n láti lẹ̀ wàhálà wa dé àti ah, ẹ̀ẹ́rẹ̀ lẹ́yìn náà tó dé táyìn tẹ ọlọ́run pé kọ́ máa rọwọ́ kí bàpò sí báṣà òsì nǹkan àtàrà màtàlá lìbi iṣẹ́ tí ń kó gbé papọ̀ tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ báyìí ẹ yóò sì máa yóò sọ frankly fún yín wípé ọpọlọ òun lòun jẹ tó bá wà rẹ̀ tí ọ̀dà tó yọ gbà pé ìyàwó ẹ̀dá ń sọ fún ẹ̀ ní mójútó wọn mọ̀ sáńskú gbà kéke ọ̀kàwé yes gbọ́dọ̀ rẹ̀ fẹ́ rí bẹ́ẹ̀ sì ni alásọ̀tálá ní ń pin ibi ta wá ń bọ̀ ní wípé ìmọ̀ tètè dé mọ́sálásí ó dáàpọ̀ ká fi ẹ́mì ṣùgbọ́n bá a ṣe ń sọ yìí tí ń dùn yìí tí ń dùn yìí a gbọ́dọ̀ gbé kọjá ibi tọ́lọ̀ tó ní agbè sí tí ó bá pa ìyàwó ọ̀jẹ̀ ọmọ ọ̀jẹ̀ ó pé èèyàn máa dé ní ọba tí ń pèrún náà tọ́ bá jẹ́ wípé ní tí ó mú ìyàwó àtọmọsùnkún lé

kọ́ wa máa rẹ́rìn kẹ́yìn pé kò ṣeé ṣe kò ṣeé ṣe awárí ẹnìkan kí ní ìdá lọ́dọ̀ tàbá ti sojú kìíní àtúnsọ ojú kejì bílù sí rí ẹnìkan sàláìsì ní Saudiya lọ́dọ̀ kan sàmáà lédè lárúbáwá ó ní alárúbá máa pè kí ní táwọn dókítà máa fi ṣe tí wọn tí wọn ó fi síyàn ní àyà kí dókítà bá ti wá gbé kíní ẹ̀mí ẹni sí ti bọ́ tó bá ti wá gbé kíní ń sí ẹni láyà ń wá ń gbọ́ tí ń pè rùn tó bá ti yọ́pò kò ní gbọ́n kankan mọ́ ẹni sí ti kú ọkàn sí ń pè rùn ah, ìwé mọ̀wá lélẹ̀ ń bọ̀ wá pẹ́ táìmù táwọn èèyàn rẹ̀ dé àmà rẹ̀ dé dókítà wa ń fẹnu ara rẹ̀ sọ báyìí wípé òun pe àwọn ọmọ rẹ̀ pé bóò ni bàbá yìí ṣe jẹ́ ah wọ́n ní bàbá wọn ní mọ̀ avinu mọ́sálásí àdúgbò àwọn ni bó ṣe wá wáyé yóò lọ pẹ̀lú mọ́sálásí ó sì gangan ní o wákàtí kan tó kù tásìkò òun ó tò ìní ó ti wà mọ́sálásí tí ọmọ ti làwà tí ọmọ yẹn fi là kèésì ikú mọ́sálásí lẹ́yìn ọ̀run kọ̀ọ̀kan àfẹ̀yìn bíi thirty minutes tánibí bá wa ń sọ pọ́lọ̀ ọ̀rẹ́ ní pàdé èèyàn ọ̀yẹ́ lómi ọwọ́ atán sórí ìyọ̀nù ọlọ́run ọba dókítà ní láàrin bí ọ̀sẹ̀ kan sóṣù kan ohun ọ̀gẹ́tì ara àwọn pé à kí lèmi wá ń kó jọba yìí awala sì máa ń hùwà pẹ̀lú pẹ́ṣẹ́ǹtì bí ẹn pẹ́mi rẹ̀ ọwọ́ wa lọ́wà awala kọ wá pọ̀ yìí ńlọ́fà tó fi jẹ́ pé ọlọ́pàá àti dókítà ọ̀rẹ́ ta ni àti dókítà wọn ọ̀rẹ́ o ọlọ́run méjì kí aburú sàn dókítà sí wa o ọlọ́pàá fẹ́ máa gé wọn kú ọwọ́ ni tó náà mọ̀ pé wọn náà máa ṣe àyàfi ẹni tí àṣọ àbá ní í ṣe láàánú wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ wàláì tọ́jọ́ wípé èèyàn dáadáa ni wọ́n tí wọ́n nífẹ̀ẹ́ ẹ̀sìn ṣùgbọ́n nìkan ò ní í ṣe kò ní í wà nípò àǹgbáyàn lẹ̀ kọ́ ló ń fi sípò àǹgbáyàn lẹ̀ kọ́ wá máa mà pé àṣọlọ́ ní gbáyàn lẹ̀ wọ́n ń lò ó fún sábàbí àfẹ́ntí bá ń rin ojú ọ̀nà ànàbí sallallahu alayhi wa sallam gbogbo àwọn tọ́lọ̀ ń wá firú wà dáadáa báyìí síla nínú àti ẹjẹ́ dókítọ́sì wa mọ́jọ̀rọ̀ wọn bàjẹ́ o aṣọ gbéraga bọ́ba ti bọ́ sí ìyàn lọ́rùn àpẹẹrẹ ìparun ti súnmọ́nù ọlọ́njọ́ jáde méje kó bọ́ sí wọn lọ́rùn o lára àwọn èèyàn dáadáa tá a mà bẹ́ẹ̀ o ní Dr. Abdulaziz usage ọlọ́njọ́ jáde ń tó ṣe fún wọn láìpẹ́ ìtọ́jú orí méje ọ̀jẹ́ àbúrò fún wọn lálìkẹ́ àmọ́ o ìdùnnú gbogbo àwa mùsùlùmí ni oríire wa ni ọlọ́njọ́ jáde jẹ́ kóríire náà máa lékún fẹ́ sìn bákan náà jẹ́ a máa jẹ́ àpẹẹrẹ dáadáa níbikíbi tá a bá ti wà kọ́dà àwọn èèyàn míì ń bẹ tó jẹ́ pé ẹni tí ò rírí ọmọ abájà tẹ́nìkan bá ń sọ̀rọ̀ ìlà ìdámbì kan pé ẹ̀yẹn ni ó ń gáàrú ní tààrẹ̀ tí ó gbèsè ni ó tó gbìjà rẹ̀ kí mọ́sáfẹ́ fàyọ ìwà yìí wá padà rẹ ní dókítọ̀ ìṣẹ́ pé ah, ah tó bá jẹ́ wípé

subhanahu wa ta'ala pátápátá àti kọ̀rọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ gbogbo fitanu ọlọ́run sọ àtàlá ìwà máa tètè dé mọ́sálásì tani san pàkíyèsí wá sí wípé oore pọ̀ ń bẹ kọ́dà hadith tí wọn náà hadith àbí ìrọ̀rọ̀ tó sàn sára yìí fún wa wípé ẹnìkan tí bá máa tètè dé mọ́sálásì tó kírun tán tí ò tún tí ì lọ àwọn mẹ̀lẹ́kọ̀ máa wá ṣàdúrà fún tí ọ̀bà tí ì kú omi bí ó ti kírun allahumma gfirlah ọlọ́mbà ni máa sàfúrújẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ o allahumma arham ọlọ́mbà ni kẹ́ o mẹ́jọ̀rọ̀ rẹ̀ ọ̀dáàrú o àwọn tí wọ́n yígbà kankan sẹ́lọ́n naam ìdán tá a bá wá ń gbọ́ gbúdára báyìí àti tí ó mọ̀ súnmọ́ mọ́ àlọ́n mọ́ àlọ́sọ̀tàlá tá a bá wá ń rí nǹkan tó mẹ́lẹ́ ọlọ́run bá jọ járe à ń fi ọ wà sọ bí ò sí tí máa ń mú ìyàn ata ọlọ́run ọba lẹ́nu orí ẹ̀ pé ọ̀rọ̀ ń ti yóò máa pé ọlọ́run ò serious ọlọ́run dọ̀gbọ́dá yìí sọ wá ń bẹ̀ wò gbogbo tí ọmọ mú tánà bí ń sọ fún wa ìrọ̀rùn fún wa dákun sí ń rọrùn fún wa. tẹ́nì kọ̀ọ̀kan wa náà làásì àmàrú táìmù tá a wà yìí àgàtọ́ bá di pé àbárí rọ́ìmù mà pé ìpínlẹ̀ nínú àwọn àfáàtì ní àsìkò rọ́ìmù kéèyàn ọmọ àkọ́rọ̀ magrib but mọ́sálà kan bẹ̀ tá a padà dìbẹ̀ bá padà sàlàyé ẹ̀ ó ń lẹ́ni tó bá wà ní arọ́fà tó ti ń síkò ní arọ́fà ní rọ́lẹ̀ tí wọ́n ń lọ sí musdalifa tí ó lọ rèé ṣe jámù láàrin magrib àti kìnìún àti ìṣáì inṣàlá rahman fẹ́ni tó bá jẹ́ aláàjì á sàlàyé ilé ìbọ̀jẹ̀ pé ìkó sínú ọ̀rọ̀ ájì ní bàtì míì pé ọ̀rọ̀ magribi náà tún sí kíni o kónú rẹ̀ ṣé bí ìyàn bá yètè lé dé Muzdalifa kọ́ọ̀tì kírun lásìkò rẹ̀ bánibí ṣe máa ṣe ni àbí ìmọ̀ ṣíṣe ájì lọ gan ti sọ fún wa pé táàmù tó débẹ̀ àbí bí ìrún bá tó fẹ́ lọ máa yàn lọ tí ò tí ì dé Muzdalifa ṣe yóò dùgbà bá tó dé Muzdalifa ni ó tó kírun kọ́dà téèyàn ọ̀bà aráyé sọ̀kalẹ̀ bóun ni ó ṣe kí inshallah rahman tabati sọ̀rọ̀ ìṣá ìná tàbí pàfẹ́ parí àsìkò ìṣáì iná lòkun lẹ́ka ma sọ̀rọ̀ níjọ́ mẹ́jọ bóòlà sí ma ń kí nígbòwò bẹ̀rẹ̀ bóòlà sí pín òru sí mélòó sí mẹ́ta bóòlà sí tí ìlú kọ̀ọ̀kan nígbà pé àwọn ilé wà lóru káwọn ilé wà lọ́sàn ayé wà lọ́sàn káwọn ilé wà ní òru ṣé bẹ́ẹ̀ ló káàkiri gbogbo ilé ayé bẹ́ẹ̀ kí ni tí ó jẹ́ kí àdífì kó dúró lọ́pọlọ wa wípé bánàbí ṣe wí náà lórí alọ́sàrá máa ń sọ̀kalẹ̀ wá sí tanu samsa salam lẹ́nu dànù wípé ajẹ́ pé kò sí nsánmà ńgbà kọ̀ọ̀kan nù tọrọfẹ́ mọ́ sí ìgbà tí ìlú kùn ní sí lóru inshallah rahman ẹ̀sájì àti ẹ̀kọ́kọ́ bú ọ̀rọ̀ ti àsìkò òun tó gbé wa débi tí à ń lọ yìí kákọ̀ bòkó sáàsì mọ́bí tá a fi yàbí inni ja'ilun fil ardi khalifa bóòlà yá sí di khalifa bóòlà sí di wà pẹ̀pẹ̀ ṣùgbọ́n inshallah rahman wa in kana fil muraqiyya Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ kí ọ̀rọ̀ gbogbo wọ́n dàrú o yóò fi oríjì gbogbo wa ní kọ̀rọ̀ àti ní gbangba yóò gbà wà lẹ́rú intanet kọ̀ọ̀kan wa ń fi ilẹ̀ ẹ̀dá kan wa ẹ má jẹ́ kí intanet kọ̀ọ̀kan wa ń fi ilẹ̀ tàfi wá ń gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sà bá ní gbọ́ ju bá a ṣe rí lọ gbogbo wa wajasa lọ jẹmi akọrọ jasa kọrọ mọ báyìí sọ̀rọ̀ yìí tí jẹun ọ̀sán musa mara pé kí n <laughs> warahmatulahi wabarakatuh.